abẹ́bẹ́ akóre sí ìlú ọ̀la ọlọ́ọ̀la ìwé wà pẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa jésù òdì yìí mú. oníṣọlá gbẹ̀ngà lórúkọ mi ọmọ ọmọ mi ni mo jẹ́ so ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé àti kékeré ló ti ń wò mí títí tí mo fi wà títí yìí wọ́n lè ṣe wà yẹn mi ì mọ nǹkan tí mo tún lè sọ mọ́ because everything tó ṣẹlẹ̀ yìí oh, is just like a film lójú mi òbí ìgbà tó yẹ pé bí up till now gan ó dàbí ìgbà tó yẹ pé mo yẹn lálàá ni so I don't even expect what I'm saying so mi ò expect rárá tí wọ́n bá ń sọ pé báyìí ló yẹ kó ṣe ṣẹlẹ̀ mi lè sọ mo kàn ń sọ gbogbo bí mo ń ṣe yìí mo kàn ń wò bóyá mo kàn ń ṣe ọkàn ọkùnrin so everything that I'm doing now is is not from my heart I was just trying to be myself and just to put some things together so agbára ọlọ́run ọlọ́run á ṣe àná fọlùkálùkù ọlọ́run tẹ̀ ní jẹ́ kí a rí báyìí mọ́. ìṣàbùnmi ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ tó ti pẹ́ orúkọ tèmi ni alájà aishat oríyọmí so mò ń gbé ní ilẹ̀ olújì so ọ̀rẹ́ ni wá tipẹ́tipẹ́ then òrìṣàbùnmi ó jẹ́ ẹnìkan tó níwà tútù kì í jà o ó dẹ̀ ní nǹkan kan kì í fẹ́ irọ́ kò dẹ̀ kì í kì í bàyàn jẹ́ tẹ́ ẹ bá ń bàyàn jẹ́ lórí Òṣàbùnmi a sọ fún yín pé ẹ́ á ní kò dáa á ní ẹni tẹ́ ẹ bàjẹ́ á ní tẹ́ ẹ torí la àmọ̀tẹ́ni tó ń bọ̀ á ní sùúrù láyé ìgbà so ó jẹ́ ẹnìkan tó kò dẹ̀ sí tó wà lọ́wọ́ ẹ̀ tí ò lè fi tọrẹ kò sí tó wà lọ́wọ́ Òrìṣàbùnmi tí ò lè fún yàn kì í dẹ̀ kẹ́gàn tẹ́ ẹ bá sọ pé tógun bá kíní kan wà tógun bá ń jàyàn báyìí ogun yẹn ti ń jà òun náà nìyẹn ó ti ń jà òun náà nìyẹn o tẹ́ ẹ bá sọ pé ó yá ó ti yá náà nìyẹn kì í wẹ̀yìn kì í wẹ̀yìn ó dẹ̀ kó yàn mọ́ra ó kó ọmọdé mọ́ra ó kó àgbà mọ́ra kì í dalẹ̀ ọ̀rẹ́ à kì í dalẹ̀ ọ̀rẹ́ it's a great loss to me o great loss so ó jẹ́yàn gidi kò ẹni tí yẹn mọ́ ń kọ́pí ni ni òrìṣàbùnmi ẹni tí ọ̀rẹ́ lè kọ́pí téèyàn lè kọ́pì ni torí téèyàn bá ti wà tí ò bá ti ń purọ́ tí ò dẹ̀ kí ń rìn kò tọ́ ẹni téèyàn lè kọ́pì ni so mo ọ̀rọ̀ ẹ̀ ó ṣe great loss to me ní Òrìṣàbùnmi jẹ́niyàn tó nice kò ń báyàn jẹ́ kì í dẹ̀ kẹ́gàn so látọ̀dún tó dẹ̀ ti débi eré kò sẹ́ni tó lè rí sọ́ńpa ẹ̀ pé nǹkan báyìí ló ṣe sí wọn ní burúkú kò sí but a kì í rìn o kò rí mọ́mọ́ jí o àbíkó yẹn àdẹ̀ lè dáa tán but assurance hundred percent ni Òrìṣàbùnmi ní ọ̀dọ̀ tèmi àti àwa tó kọ ẹ tó súnmọ́ so ah mi mi mi kàn lè expense ọ̀rọ̀ mi mọ̀ bí mo ṣe lè sọ̀rọ̀ Fọlákẹ́ Àrẹ̀mú tán mi mọ̀ mi mọ̀ mo ṣe lè sọ tán ah no mi mọ̀ mi mọ̀ ó ti dáa jù tàbátú nǹkan mi ta lè fi wé o pé ó dáa ó dáa náà ni nínú ìwà nínú ìṣe nínú ọ̀rọ̀ sísọ lẹ́yìn téèyàn méjì bá ń jà ṣe ń pẹ́ lómi àwọn dúró àti máa pakun àbẹ̀kọ́ rárá o tó bá rí pẹ́ ń jà á pẹ́ nìkíní á pẹ́ nìkejì á wá pè yín pọ̀ á wá kúnlẹ̀ sáàrin yín ẹ̀yin ìyá mi ẹ má jà ayé ayé asán ayé ẹsẹ̀ mẹ́fà ni tá a bá ń jà báyìí tí ò bá tán kì í dẹ̀ ẹ́ yóòdì òsábòbò kì í yóòdì o kì í yóòdì so tí mo ibi tí mo kàn lè sọmọ nìyẹn torí ah mi ì mọ ibi tó kọ sí lára mi ṣe jẹ́ nìyẹn. agbagba kó rẹ̀ wá sí ìlú ọ̀la ọlọ́ọ̀la yóò wà pẹ̀lú ìkọ̀kan wa. Jésù ó dì yín mú akíndìlé pé a kú ìrọ́jú lórúkọ Jésù Kristi olúwàbà di ìdílé yìí mú ilé náà sì ń bàjẹ́ lórúkọ Jésù um, mo fẹ́ kí a farabalẹ̀ fáwọn ìṣẹ́jú tá a máa lò nítorí pé ohun tó yẹ ká ṣe tí a bá ṣe ó mọ ọdún yàn nígbà tí yàn bá rántí pé àbá ìṣàwọn kan bẹ́ẹ̀ lẹ́yìn ṣe eré ìtàfẹ́ ṣe níbí ara ètò tí ẹ ká ṣe fún arábìnrin yìí ni ó ké lóòótọ́ ṣùgbọ́n ohun tí ẹ ká ṣe á ṣe olúwa yóò ló tẹnu kọ̀ọ̀kan wa a sì ti ń ṣe láti ìbẹ̀rẹ̀ báyìí a dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ jáde láti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún arábìnrin wa ọjọ́ alẹ́ yìí náà kò ní bàjẹ́ lórúkọ Jésù màá wá bẹ̀ wá pé kí a farabalẹ̀ láti ṣe àwọn ètò wọ̀nyí ṣé àmọ́ yìí pé open place láwà a ò lọ sí inú ìjọsìn ṣùgbọ́n tá a máa ṣe pé ẹ̀sìn wa lónìí náà lélẹ́yìí a sì ní fún ìkankan tó yẹ ká ṣe fún wọn lórúkọ Jésù ọjọ́ ìyẹ̀wò ìṣòro ìbàjẹ́ wọn à lọ́wọ́ ó ká wa lára ó ká wa lára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ò gbọ́dọ̀ má ṣe ti kó dó tẹ̀ wa ẹ̀mí ẹ̀jìnà síra wọn God bless you. Thank God. Okay. Praise the Lord. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìjọ tí arábìnrin lọ ní ìta. Àlùfáà wọn wà níbí. Evangelist Túndé Ògúnbọ̀dé fún wa láàrin wa Evangelist Túndé Ògúnbọ̀dé fún wa láàrin wa lórúkọ Jésù Kristi Ẹ̀yin wa kò o akí ìdílé oníṣọ̀lá lórúkọ Jésù Ọlọ́run yóò bá dá ikú dúró nínú ìdílé yìí ẹ̀mí yóò bá dá ikú dúró nínú ìdílé yìí a nílùú pẹ̀lú kẹ́ni mọ́ láàrin yín. jésù ràn yín lọ́wọ́ ẹ jẹ́ kí á gbàdúrà nígbà tí a bẹ̀rẹ̀ tó yìí evangelist Túndé Ògúnbọ̀dé tó máa pray for us. ẹ jẹ́ kí á gbàdúrà ọlọ́run ìfẹ́ wa dọ̀kan lọ́pọ̀lọpọ̀ nítorí mo ṣe fún ìrìn àjò tó fún ìránṣẹ́bìnrin Fọlákẹ́ Àrẹ̀mú rìn láyé ayìn ọ́ lórí gbogbo ọkọ̀ tí ó wá ṣe yẹ̀kẹ̀rì fún ìránṣẹ́ yìí ní gbogbo ibi tí a ti wá pátápátá kò jẹ́ kẹ́nikẹ́ni ní ìdààmú ọlọ́run wa gba ọpẹ́ wa adúpẹ́ fún ọ̀fẹ́ tí a rí gbà ní wákàtí ọlọ́run gba ẹ̀yẹ wa a ti dé síwájú rẹ̀ ọlọ́run gbogbo rárá ẹ fẹ́ ṣe àwọn ètò eh, ìfi ara ìránṣẹ́bìnrin fún ilẹ̀ lórúkọ jésù ọlọ́run bá wa gbé gbogbo tá a ṣe pátápátá olùdarí ẹ̀ sátánì àti ẹnu gbogbo rẹ̀ lórúkọ jésù má jẹ́ kó ní ipa lópin ètò yìí ọlọ́run jẹ́ ká yín ọ ọkàn wa kó balẹ̀ nígbà tá a padà síbi tí a ti wá ọlọ́run jẹ́ ká yín ọ lóko okò olùforúkọ olówó ní orúkọ jésù kristu olówó àti olùgbàlà wa. àmín praise the lord. Uh, mrs awẹ o fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́. ẹ jọ gbogbo àwa tá a jẹ́ onílé mo fi kristi mo fi títóbi ọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ ká dìde fún gbogbo àwọn àlejò láti jókòó ọlọ́run apọ́n yín lé ìbànújẹ́ ò ní sọlẹ̀ sọ́dẹ̀dẹ̀ yín àmọ́ gbàdúrà lẹ fi ràn wá lọ́wọ́ ẹgbẹ́ bá wa dìde fún gbogbo àwọn àlejò kan níbi jókòó ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run. olùwà yóò pa yín lé àwa ọ̀làrú ó pa wa lé gbogbo ọ̀nà tó bá lórí ìjòkó ẹjẹ́ kákẹ́ aleluya kan ẹ̀dìdẹ́ kákẹ́ aleluya kan tájọ́ ọmọ bíbí ìlú ọ̀nà ẹ̀dìdẹ́ kákẹ́ aleluya kan ó yá ẹ̀dìdẹ́ ẹ̀dìdẹ́ ẹ̀dìdẹ́ ó yóò dá fún lóde yóò dá fún lóde Jésù Kristi tọ ẹ̀dòkó God bless you ó dà pé kò sí àwọn tá a lè lé kúrò ń bẹ̀ yẹn mo fẹ́ sọ pé lé wọn ni àmọ́ kò sí gbogbo alẹ́ lajẹ́ lajẹ́ àlejò tó à lórí ìjòkó àwọn bàbá wa ló wà bẹ́ẹ̀ àsìkò sọ pé kúrò ń bẹ̀ lóòótọ́ Jésù ó dá fún yín o a pé ètò yìí gbogbo àtàwà níbí ọlọ́run yóò mú ẹ̀mí jìnnà síra wa a ó tẹ̀síwájú nínú ètò nígbà tí a ó kọrin inú ìwé nígbà tí Reverend ẹmu adéhùnmí yóò ṣáájú wa nínú orin náà. Praise the Lord. Amen àwa tí a bá ní ìwé orin ẹ̀kọ́ àlọ́wọ́ ẹ jẹ́ ká ṣí ìwé orin wa sí orin four forty six orin ẹ̀rin ẹ̀rin àti ẹ̀fà hymn four forty six. ẹ dákun ẹ má jà pariwo ẹ dákun ẹ má jà pariwo ẹ jẹ́ ká súnmọ́ ẹ̀yìn ẹjọ ẹ dákun. orin four forty six nínú ìwé orin ecua ẹnubodè méjìlá jẹ́ fẹ́ẹ̀lì méjìlá ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ ìkọkànlélógún gbàwo ni wọ́n dé ẹnu ọ̀nà irú èyí tí kò sí láyé tí ọkàn mi ti ń dúró dè wọ́n máa kọrin lẹ́kùté ògo kú àbọ̀ kú àbọ̀ ògo ògo ẹ kú àbọ̀ kú àbọ̀ kú àbọ̀ kú àbọ̀ fún mi jẹ́ ká dìde ká kọrin. gbàwó rẹ̀ ó dẹnu ọ̀nà ìrùwé yìí ti kù sí láyé. ògo àwọn tí mo ti mọ̀. Tí a ti jọ kọrin pọ̀ láyé. Tí a ti jọ kọrin pọ̀ láyé. A ó sì jọ kọrin lọ́run. A ó sì tún jọ kọrin lọ́run. Wọ́n yóò fayọ̀ kí mi kú àbọ̀. Wọ́n yóò fayọ̀ kí mi kú àbọ̀. sí ẹnìkọ̀ọ̀kan wa lẹ́ẹ̀kan sí atúkí ẹ̀yìn ẹbí tí ẹ wá síbí ọlọ́run yóò jẹ́ kí ẹ lómìnà síra wọn ọmọ wa evangelist Fọlákẹ́ ọmọ òmí àrẹ̀mú tí ó ti kọjá lọ sí ọ̀dọ̀ bàbá mo gbà ládàá pé gbogbo wa pátápátá tá a tẹ̀lé wá sí ìlú ọ̀la nígbà tẹ́ ẹ padà sílé ayọ̀ lẹ́yìn padà sí lórúkọ Jésù a ó lọ sínú ìjẹ́rìí ṣùgbọ́n ká tó lọ sínú ìjẹ́rìí a ní baálé wọn ní ìkàlẹ̀ Mr. Aremu Alhaji Aremu you are welcome God bless you ẹ kú ìrọ̀jú Jésù dìyẹ mú báyìí a fẹ́ ṣe ìjẹ́rìí àwọn tá a bá fún lórí ọ̀fẹ́ wọ́n ṣe ṣókí ṣókí àìlè sọ nípa rẹ̀ tán torí àwọn èèyàn ó padà ìrìn àjò sì jìnnà àṣìfẹ́ kan fi òru rìn ọlọ́run yóò do tẹnugbọ̀n kan wa ní báyìí àwọn ẹbí ní ìlú ọ̀la the family at or from ọ̀la please ta ni ó ṣojú yín láti jẹ́rìí evangelist fọlákẹ́ ọmọwùmí àrẹ̀mú ta ló ń bọ̀ láti ṣèjẹ́rìí sókè. Praise the Lord. Amen. Praise the living Jesus. Ẹ ṣé gan mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Olúwa torí pé Afọlákẹ́ Òrìṣàbùnmi Àrẹ̀mú ẹ̀gbọ́n mi ló jẹ́ èmi ní last born gbòòrò ilé ṣùgbọ́n ọ̀dọ̀ ẹ̀ ni mo gbé láti kékeré Òrìṣàbùnmi jẹ́ èèyàn gidi ẹni tí ò ṣe sọnù ẹni tí ò ṣe míìsì ní ìṣẹ́jú kan ẹni tó ẹgbẹ́ ẹni tó bá gbé lọ́dọ̀ ẹ̀gán ìgbé ajé rere ló gbé nínú gbogbo ẹbí gbogbo àwọn àbúrò kò ta ẹnìkan kan lọ tí kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ sẹ́nì kankan nínú wa tá a wà ní ìlú òyìnbó ó máa débẹ̀ pé wá sọ pé má wọ́ọ̀lù kó dé tán a máa máa rí lẹ́yìn wa kò jẹ́ ká mọ ọmọ ìyálé kò jẹ́ ká mọ ọmọ ìyàwó kò jẹ́ ká mọ ọmọ àbúrò kò jẹ́ ká mọ ọmọ ìgbọ́n mo kọ́ nǹkan lọ́wọ́ ẹ̀ tó pọ̀ gan-an. Hmm àfọlákẹ́ aago mẹ́rin tó bá ń gbé lọ́dọ̀ ẹ̀ ló ti gbúdọ̀ jí àdúrà àárọ̀ yìí wàá gbàdí mẹ́fà kó o sì gbúdọ̀ kí ẹnikẹ́ni kó tó bẹ̀rẹ̀ tó bá fi bẹ̀rẹ̀ ẹ̀ ní fọ́ yẹn tí ò bá ti jí tó bá súnmọ́ ẹ tó bá yín ẹ ní èkánná báyìí wà sáájú àwọn afọwọ́rẹ́ èkánná yẹn wàá bẹ̀rẹ̀ àdúrà ó jẹ́ èèyàn gidi yẹn kùtù tó yẹ pé ah ọlọ́run nìkan ló lè ṣàánú fún wa ló lè rányàn fi tiẹ̀ tì wọ́n ọlọ́run nìkan ẹni tá a mísì tí a mísì nínú ìdílé gidi tó jẹ́ pé ṣọ́ọ̀kì yẹn ó ti pọ̀ jù ṣọ́ọ̀kì yẹn ó ti pọ̀ jù nílùú ọ̀la gan ṣọ́ọ̀kì yẹn ó ti pọ̀ jù torí kò sí ọmọ ọ̀la tó bá gbọ́ pé nǹkan ṣe báyìí tó bá ti pè é ó ń lọ bẹ̀ ni ó máa lọ dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ à ń lo ipò rẹ̀ à ń lo òkìkí rẹ̀ gidigidi gan kò síbi tá a dé tá a bá ti korúkọ rẹ̀ kò sí bí ọ̀nà yẹn ṣe wù kó dí tó ó máa là ẹ ṣé gan mo dúpẹ́ torí mi ò lè sọ tán mi ò lè sọ tán. ẹ ṣe ilé tí ẹ náà ti ní ìtumọ̀ adúpẹ́ nínú àwọn ọ̀rẹ́ wọn tó bá wà níbi tó fẹ́ jẹ́ ìyá fún ẹnìkan ní ààyè torí àkókò wa ọ̀rẹ́ ok. praise the lord orúkọ tèmi ni aisha torí omi èmi àti òrìṣàbùnmi àjọjí ọmọ ó ṣe èmi èmi ṣe first october nineteen sixty so ó ṣe birthday tẹ̀ mo ṣe tèmi a close gan pàtí àjọ máa ń ṣeré orí ìtàgé a máa ń ru ẹrù àwọn wà lọ́dọ̀ jimá yìí àbúrò adẹ́rù pọ̀kọ̀ lèmi àbúrò adẹ́rù pọ̀kọ̀ gangan so àjọ máa ń káàkiri kò ń fi mí sílẹ̀ kó ní ìwà kan n tó bá ti bá yín ó bá òrìṣà bùnú kò dẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀yìn kó gbá ó kì í dẹ̀ yẹ̀yẹ́ èèyàn tí ẹ bá ń tí bóyá ara wa kan ṣe kinní kan tẹ́ ẹ bá ń yẹ̀yẹ́ ẹ̀ ọlọ́kẹ́ á ní wọn lóhùn á ní tẹ́ni ń bọ̀ ó dẹ̀ tún wéètì kinní kan irọ́ tí ẹ bá purọ́ lọ́dọ̀ ẹ̀ ah mi ì mọ tí ò lè ṣe fún mi kò dẹ̀ sí nǹkan tó wà lọ́dọ̀ ẹ̀ tí ò lè fi tọrẹ kò sí o ní bóyá bí oṣù mẹ́rin báyìí mo lọ sí Ìbàdàn mo wá lọ ilé ẹ̀ ó wá lọ ṣí wardrobe ó ní alájà mo níyẹn ó ní aṣọ rẹ̀ ó ní wá kó aṣọ àmọ́ wá ń ṣe yẹ̀yẹ́ mo ní ṣe bí èyí tó wà lẹ́mìí gan ṣe mo tí ì tán ó ní skirt and blouse yóò ní máa kó gbọ́ ọlọ́run mo wá kó mẹ́fà bẹ́ẹ̀ mo wá kó mẹ́fà mo ní kò lè sáyé sọ pé wọ́n ti sanra jù mí ó lèmi náà ti sanra mo wá lọ fún télọ̀ ó ní mo gbọ́dọ̀ lò mo wá lọ fún télọ̀ mo wá tún ṣe mo wá wọ̀ mo fi àwọ̀ ọ̀gbẹ́ ni mo wò. Hello, thank you, God bless you. Ẹ ṣé, a ti di ohun tá a fẹ́ jù máa ti rí lórúkọ Jésù. Ọjọ́ ẹ̀yẹ wọn èṣù nígbà jẹ́lẹ̀ kan sí Ẹ kú lọ́jú gbogbo àtọ́kù sẹ́yìn tá a ti mọ ibi tí a wà ẹ lọ tún wà yín ṣe ẹ̀ǹtẹ́ bẹbí jẹ́ tẹ́ ẹ bá ìjọ lọ́rùn jẹ́ tẹ́ ẹ bá lù jẹ́ ẹ tún wà yín ṣe ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ní báyìí a ó fún àwọn eléré tó bá wà níbí. Praise the Lord ọmọọṣẹ́ wọn lèmi jẹ́ mo lè tún jẹ́ ọmọ wọn àṣàbí lórúkọ tèmi yóò ṣàjẹyàn kan tó kó èèyàn mọ́ra gidi gan tá a bá wà ní location tí máa ń ṣeré ìta á ní àṣàbí ọyà wọlé sùn sí ẹ̀gbẹ́ mi tó bá ń ṣe ọjọ́ òbí tó bá ń post màá ní àṣàbí tó tún bí àṣàbí irú ẹ̀ máa ń dùn tó má ti má ní àǹtí mi á ní má pè mí ní àǹtí mi mọ̀ ń sí ẹni bó jẹ́ yóò ṣàjẹyàn kan tó fẹ́ràn gbogbo ènìyàn ó kọ́nà mọ́ra gidigidi gan kọ́nà bá wa ti àwọn sáfẹ́fẹ́ rere. bóyá a lè rí ìkan náà àwọn olóṣèré wọn tó wà bí ìkan náà àwọn olóṣèré tọ́jọ́ ṣeré ìkan láfùláyé jọ orúkọ yín ẹ̀ẹ́dẹ̀dẹ̀ akọ. Ah, sàfù kìlọ̀ ọkọ mi sàlámì lórúkọ bàbá mi àwọn yẹn máa ń pè mí ní tí òru jùmọ̀ jù sí àdábánidà òkètìrì mọ̀wò ará àtàrọ̀ ọmọ rẹ̀ lóbèrè ni ọmọ agbẹ́mọ̀rúwọ̀ ni ọmọ agbẹ́mọ̀rúwọ̀ rẹ̀ ọmọ agbọ́pọ̀ ibi tí mo bá mú jẹun. tí a bá ní ká máa sọ̀rọ̀ nípa sista Fọlákẹ́ Àrẹ̀mú ń tà ní sọ nípa wọ́n pọ̀ ṣùgbọ́n torí pé kò sí àyè púpọ̀ Fọlákẹ́ Àrẹ̀mú jẹ́ obìnrin takuntakun sì jẹ́ obìnrin rere tó kú ọmọdé mọ́ra tó sì kú àgbàlagbà mọ́ra ọjọ́ ìgboro tó nítẹríba púpọ̀ jù pẹ̀lú bọ́dọ̀ ṣe kẹtó ọlọ́run fi ìgbéraga sínú ayé rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìkúdẹ́mi rẹ̀ níbodò kò sí ta fẹ́ ṣe torí pé adìẹ lọ́ọ̀bá ni gbogbo wa màtọ́lọ́ bá ti pè wá sọ́dọ̀ tó bá ti lọ́ọ́ yọ kò sí ta lè ṣe fọlákàrẹ mọ kò sí nǹkan méjì tẹ ẹ bá pè tàbí tẹ ẹ bá kí tẹ bá pè yìí ojú ọkọ bíi ni pé sálàáfíà ni dálògbè ni àní sálàáfíà ni àbí bẹ́ẹ̀ sálàfíà ni pẹ̀lú ìjọba àdúrà mi ni pé kí ní gbàgbà ni tẹ́sà fẹ́fẹ́ rere kí ọlọ́run mú ìpẹ́ burúkú kò lójú ẹ̀ gbogbo ẹgbẹ́ obìnrin pátápátá káfàtà wọ́n ti lédè lẹ́yìn rẹ̀ o bẹ́ẹ̀ Ọ̀túnba Bọ́lájí Amúsàn tó jẹ́ ààrẹ wa káfàtà wọ́n ti lédè lẹ́yìn rẹ̀ o bákan náà yìí Rose Odika tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti lédè lẹ́yìn rẹ̀ o àti gbogbo ẹgbẹ́ òṣèré pátápátá àti lédè lẹ́yìn rẹ̀ o a sì kí alàgbà kásílà pé àrẹ̀mú nǹkan ní sẹ̀mí ẹ̀ ọlọ́ọ̀dẹ màrí ògbó tì í ọlọ́ọ̀dẹ sẹ́rù báyìí gbogbo mọ̀lẹ́bí òsàkùn mi pátápátá káàbàtà ọlọ́run ògbó tì í ọlọ́ọ̀dẹ sẹ́rù báyìí it's a great loss nínú ẹgbẹ́ òṣèré anyway okay God bless you praise the lord ẹni tí a fún láyè kẹ́yìn òun náà ni evangelist tí ó bá wọn jọ́sìn ó sọ̀rọ̀ kí a tó lọ sínú ọ̀rọ̀ ọlọ́run ká tó ṣe àwọn ètùtù kù ṣe a rí gbogbo àwọn ìrí tí wọ́n jẹ́wọ́ yìí ṣé ààrẹ yẹn jẹ́rìí tirẹ̀ lọ́jọ́ tó bá kàn án bàbá jẹ́ ní sẹ́yìn. Praise the Lord. Amen. Um, evangelist Tunde lórúkọ mi. Um, mo lè sọ kankan lórí nǹkan tí bàbá Pastor reference sọ lẹ́ẹ̀kan aslat arẹ̀mú bọ̀dá mi gangan ni alhaji rosabunmi aposubi my sister kò ní ìyàwó bọ̀dá mi sá ìwà kan wà nínú kaslat àti òrìṣàbùnmi bó ṣe sòye olùfẹ́ kẹ́ ẹ dúró tì tí òrìṣàbùnmi bá ní hundred naira lọ́wọ́ wọ́n sì ní ìṣòro one thousand naira ẹnìkan wá sunkún dọ́dọ̀ ẹ̀ kó ní ìṣòro one hundred thousand naira òṣàbùnmi wà ní fi hundred naira owó ẹ̀ lọ yá one thousand yóò wá lọ fi tó ní ju hundred thousand yóò pọ̀ bùkátà ní hundred thousand yóò fi one thousand tiẹ̀ sílẹ̀ likewise this man mo fún táwa not because he's my brother but I'm telling you ohun tí wàá kó èmi nìkan nínú níwájú ìtọ́ Olódùmarè tí màá lè dúró sí this very woman tí ẹ wò tó ti di ire lónìí yìí òṣàbòmí ó ní ọkàn kan tí mo fẹ́ kí àwọn tí ó yẹ ká káwọn náà béèrè fún ọkàn yẹn ọkàn tí a ní àwọn tó wà lókè tó bá ní Nàìjíríà bá dáa báyìí lọ ọkàn tí kì í ro ti ara rẹ̀ ṣùgbọ́n tí wọ́n ro ti ẹlòmíì àwọn tó wà lókè wọ́n sọ̀sọ̀kúsọ you go to social media and the news wọ́n ní Túndé Ògúnbọ̀dé kan ó sọ̀rọ̀ sí àwọn tí wọ́n kọ news about Oríṣàbùnmi mo padà sórí social media mo sọ pé ọmọbìnrin tó tó sọ ọ̀rọ̀ yẹn pé COVID-19 pa Oríṣàbùnmi I want to clarify that mo ti sọ fún bàbá adẹ́rùbọ̀kọ̀ àti àwọn yẹn tó bá pé ọlọ́run ló pè mí ọmọbìnrin yìí tó fọ lókè mà because Orishapomi died and I verified her corpse wọ́n pè mí ní aago kan àbọ̀ lóru and I left my home with my wife straight to the hospital I saw this woman on the couch excuse me bí èèyàn kan bá ń parọ́ àwọn ìjọba ń tàn wá jẹ wọ́n ń kó owó wa ọmọ kan tún wá lọ sí social media ó tún parí pé covid nineteen covid nineteen ló pọ̀ sá mo sọ sá tó bá ṣe pé nítòótọ́ nítòótọ́ ọmọbìnrin ò ní inú burúkú sí ẹni yẹn tó sì fẹ́ bọ orúkọ ìdílé ẹ̀ jẹ́ ìdájọ́ olódùmarè àdúródè bàbá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ní pé níjọ́ tí ó bá kàn ọ́ níjọ́ tó bá kàn ọ́ kí làwọn èèyàn sọ I can testify to this dead woman today ó ní ọkàn kan ọkàn ọlọ́run ṣé wọn náà lọ́kàn ọlọ́run so lágbàdá fẹ́ ṣe fíìmù ẹ̀yin eléré mo tún bá ẹ̀ sọ̀rọ̀ yẹn o wọ́n fẹ́ ṣe lójú àti fún ní five hundred thousand òní bá gbárùkù tì bọ́n olùṣẹ́fẹ́ kò dìde ẹ̀ ò ṣe lo talent ẹ̀ kò fi gbẹ́ lómi dìde ẹ̀yin ìjọ pásítọ̀ wà sùnsẹ̀ ẹ̀ mọ̀ àwọn àrùn tí ó mọ̀ ẹ̀yin mo sì gbé ṣe tó ẹ̀ tó pásítọ̀ sọ nìyẹn kí ni ó sọ jọ ọba kú ó kù ọ àtẹlẹdẹ ọlọ́run àforíjì ọmọbìnrin yóò sì tẹ̀sán fẹ́rẹ̀ ìwọ́ọ̀la ẹ̀ ò tún ní ṣọ̀fọ̀ hallelujah mo rò pé evangelist tó ń sọ̀rọ̀ evangelist Àrẹ̀mú gbogbo bọ̀dé sọ̀rọ̀kì evangelist bọ̀dé tí wọ́n ti sọ̀rọ̀ báyìí màá ní pé ká gbàdúrà ká sì ṣàwọn ètùtù ká máa lọ wọ́n ti wàásù ṣùgbọ́n a gbọ́ wàásù ní ìṣẹ́jú mẹ́wàá mo fẹ́ kí ọ yìí ó lè ṣe létọ́ ọ̀gbọ́gbọ́ ìrẹ́lẹ̀ yìí o. You may not have an, another opportunity. ó lè ṣe létọ́ náà ọ̀gbọ́gbọ́ ìrìn náà lélẹ̀ èmi kí wọ́n sọ̀rọ̀ ájú yìí tó bá dé kí lọ́ọ́ wùsọ̀ ní ọtí ṣe tán ni arábìnrin wa ò sọ pé ó ṣe tán ọlọ́run ló tó ìkànnì àwọn àlùfáà máa sọ̀rọ̀ wá ní nígbà tá a fẹ́ kúrò ní ọ̀dọ̀ bàbá náà a ti sá ẹ̀ẹ́dìtì kò lè ṣe é yí padà ó ní so ó ní sábà dáyé olúwayọ akápò lójú wa tí ikú bá wá dé àtàwọn tí ó ṣàgbà wa àtàwọn tá a ṣàgbà wọn máa sọ pé kò tíyẹ kó lọ bẹ́ẹ̀ sì ló tá a sáìn ó ti gbẹ ohun tó sáìn ti gbẹ ẹ̀yin bàbá ilé ọlọ́run yóò tù yín nínú. ẹ̀yin ya ilé Ọlọ́run tù nínú ẹ̀yin ọmọ ẹ̀yin àbúrò Ọlọ́run yóò nínú ohun tó ti sáì lọ́dọ̀ bàbá God olófùfú ilẹ̀ yẹn kò lè kọjá torí náà ẹ gbà lọ Ọlọ́run kò ní fún wáṣẹ̀ ló kọjá sí tẹ̀síwájú nígbà tá a gbé ọ̀rọ̀ Ọlọ́run ní twenty to thirty or twenty one minutes àpàlọ́ gbogbo olóòrùn wa praise the lord praise the lord ọlọ́run rẹ olúwa ẹ bá wa sọ̀rọ̀ ikú màmá. ṣe bẹ́ẹ̀ lóko náà yín wọn lóko jésù bàbá kò ní fún wa sílẹ̀ ògbóni forúkọ jésù olúwa wa praise the lord adúpẹ́ fún a gbàdá ìdílé yìí kí a tó tẹ̀síwájú mo sọ kíríkà gbàgbà má bẹ̀rẹ̀ pé gbogbo àwọn ètò tí wọ́n ká ṣe á ṣe ṣàpṣàp kúrò àtó ń lọ tó fẹ́ padà á sì fẹ́ ìdílé nbọ̀dì lórúkọ Jésù Kristi ikú tó yá ò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan ní lórúkọ Jésù àwọn gbàrà fún ìdílé yìí nígbà tá a ṣojú ìdílé kìí ṣe gbogbo yín ẹ wàásù agínbí aṣojú ìdílé bàbá rẹ̀ dìde ẹ̀wọ̀n bàbá rẹ̀ ẹ̀ mọ̀ bọ̀ ẹ̀nu ẹ̀ jáde sí mo mọ̀ ẹ̀ méjèèjì dáadáa báyìí ẹ̀dùn wa lórúkọ Jésù aṣojú bàbá ẹ̀ mọ̀ bọ̀ aṣojú ìdílé gbogbo yóò lè jáde ṣùgbọ́n agbára fa aṣojú ìdílé yìí ọlọ́run àlàyé yóò bá ìdílé yìí mú ilé oníṣọlá ò ní bàjẹ́ ìṣòtí nígbà wò èyí tó ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ fi pa ẹ̀ta ayọ̀ lẹ́yìn ìgbò kan wọ̀nyí ó lè lé lónìí tí bíbélà sọ wá pé níwèé jóòbù orí kejìléní ogójì wípé ìgbẹ̀yìn jóòbù sì dáa ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ tó bá lè yí wa ìgbẹ̀yìn ìdílé yìí yóò dáa ju òpin rẹ̀ lórúkọ Jésù àpèrè fẹ̀nàdéwù mi. ẹnu láti ṣòro fún yín ẹ bá fi ìdílé lọ lọ́wọ́ àti kó wa tó wá wọ́n sì máa padà nígbà tó bá parí ètò tán. ẹ jẹ́ ká gbàdúrà ẹ dákun ẹ jẹ́ bá wọn ṣàmì ní orúkọ Jésù. ọlọ́run alágbára ohun gbogbo hàn sí ojú wa lọ ẹ sì nínú ohun gbogbo ká máa dúpẹ́ ìrìnàjò ẹnì kọ̀ọ̀kan rẹ ló ẹni tó lè yí padà ò sí àkọọ́lẹ̀ ẹnìkọ̀ọ̀kan tí wọn lọ́rọ̀ ti kọ́ kò sẹ́ni tó lè fi kún kò sẹ́ni tó lè yọ kúrò adúpẹ́ lọ́wọ́ rẹ torí pé ẹ̀yin lè pe ọmọ yín sọ̀rọ̀ nígbà tí àkókò tirẹ̀ tó àwa fìdílé lé yín lọ́wọ́ ọba tí ń dúró tì ní tí fi ń yẹ ni ìrìn àjò wọn láyé yìí mọ̀jọ́ forí ṣapọ́n mo bẹ̀ ọ́ ọlọ́run alágbára ìdílé ìdọ́wọ́ rẹ̀ àìsàn tí ń ṣe ni tí kì í bòògùn mọ́ fi ṣe àdánwò fún wa o lẹ́yìn ìgbà tó pe ìránṣẹ́ bẹ̀rẹ̀ sọ́dọ̀ ní ìdílé yìí bàbá ìkòkò búburú mọ́jọ wọ ọbẹ̀ ọlọ́run wa ẹ wo bí ìdílé wọn ti dà nísàbúrú ayé mọ́jọ tọ́ka bẹ́ẹ̀ fi wọn ọlọ́run wa mo wá bẹ̀ ọlọ́run alágbára jùlọ àwọn tí ń gbàdúrà túlàsì fún yàrá nígbà kúkú ti lọ náà lọ́ọ́ bọ̀ lórí ìdílé ìmọ̀ta bá mi sọ́ọ́ da sán. Amen bó bá lẹ́nikẹ́ni tó ń fọwọ́ sọ̀yà tó ń tó fi inú bínú sí wọn láti jẹ wọn ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wa káàkiri fún ọlọ́run wa ẹ̀yin lọ́ba tó mọ̀ di ìgbàlà yìí jẹ́ kòkó níjọ́ wọn ni tipa iṣu àti àjẹ́ òká bàbá bá mọ̀ di ìgbàlà yìí wọn ká àwọn bàbá rèé o àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò rèé àwọn ìdílé lápapọ̀ rèé a fi wọ́n lé ọ lọ́wọ́ ìbànújẹ́ mẹ́jọ ṣẹlẹ̀ sí wọn ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n máa ronú pé ah, ìbáṣepọ̀ ìránṣẹ́bìnrin wá wà yóò bá wa ṣe àyè náà máa dín fún wọn ọlọ́run wa ìlọ́pọ̀ ìlọ́pọ̀ lọ́dá ti yóò bò padà tí ìdílé iná máa bá ìlọ́pọ̀ ìlọ́pọ̀ bá mi dá padà fún ọlọ́run nípa pàrọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ ayọ̀ wọn bàbá jẹ́ kó máa kú sí ìbànújẹ́ wọn jẹ́ kó dayọ̀ ọlọ́run wa gbogbo àwọn tó wà láfilé ọlọ́wọ́ ọ̀pọ̀ owó ọkọ̀ àwọn mẹ́ta ogun máṣíìnì ọkọ̀ wọn má jẹ́ fojú ọ̀nà sílẹ̀ ibi ìjáde òkú ìsìnkú Mrs. Ọ̀ṣàbẹ̀mọ òun ni mo lọ tí wàhálà dé lójú ọ̀nà irúgbẹ́ má jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́nìkan ìyàn ọlọ́run àwọn ẹni bí èèyàn kà má jẹ́ ká pàdé wọn lójú ọ̀nà ọjọ́ òní ní ìlú ọ̀la má jẹ́ ká wọ́n máa fi ìbànújẹ́ dì wọ́n mọ́ ọlọ́run wa ṣe alábò lórí wọn ẹ sọ nínú ìwé ìsáyà oríkẹ ní ọgọ́ta ẹsẹ̀ kẹjọ ẹni àwa la mọ̀ ni ọlọ́mọ ẹni gbogbo apátẹ́niṣẹ́ ọwọ́ yẹn là ń ṣe oníṣẹ́ kì í sì jẹ́ kíṣẹ́ rẹ̀ ó bàjẹ́ mo fìdílé eléyìí lọ́wọ́ lápapọ̀ ìdìbàjẹ́ búburú mọ́jọ́ kàn wọ́n ọlọ́run wa ládàrá àdáyé ìdè mọ́jọ́ gbẹ̀yìn wọn Elédùmarè ìdílé náà bá wa dì wọ́n mú ẹ̀yin lọ́ba tí ń sinmi tí kì í padà gbogbo bó ṣe lè wù ká máa ṣe tó gbà bá dé tí gbòòjò lúkúlùkù á padà sílé nígbà tá a bá fi olúfẹ́ tá a bá fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ á padà lọ́lé wa bàbá má ṣe padà lẹ́yìn wọn ọlọ́run ní ìdílé ẹ̀mí má ṣe padà ọlọ́run wa bó tiẹ̀ jẹ́ onígbàgbọ́ tá a gbọ́ ìròyìn ẹ̀ pé sì jí àgbàdo àti ìwọ ọlọ́run ẹ̀yin ọlọ́run ọ̀sìn bẹ láàyè síbẹ̀ gbogbo àdúrà tó ti gbà nígbà tó wà láàyè ìmúṣẹ rẹ̀ jẹ́ kó ṣojú àwọn èèyàn rẹ̀ ọwọ́ apá ẹ̀ bá ń fi dì í mú ká lè máa yìn ọ́ lógo gbogbo tó ti ń ṣe tó ti dá lọ́dọ̀ ayé rẹ̀ lẹ́yìn ìgbà tó ń pín sọ̀rọ̀ mọ́jọ́ di ìbàjẹ́ gbọ́ aláṣẹ ọ̀run ká lè máa yìn ọ́ ìlú ọ̀la lápapọ̀ ìbànújẹ́ mọ́jọ́ tún wọ ọbẹ̀ ọlọ́run àtọ́ba àtijọ́ ìyẹ́ ọwọ́ apá rẹ̀ bá mi fi dì wọ́n mú gbogbo àwọn ọ̀dọ́ ọ̀la pátá níbi tẹ́nì kọ̀ọ̀kan wọ́n wà jésù jẹ wọ́n ràn wá lọ́wọ́ Elédùmarè ká lè máa yìn ọ́ àtàwọn tó ń gbàdúrà àtàwọn tó ń ṣe àmì àjálù bí mọ́jọ́ jálu ẹnikẹ́ni wa o bàbá ẹ̀mí wọn fi darí wa ká lè máa ṣèfẹ́ rẹ Jésù Olúwa wa. Praise the Lord jẹ́ kí ẹ jòkó wa ẹ jòkó ẹ ṣe. a kí gbogbo wa. bá ń sọ̀rọ̀ owó Solomoni ní owó tá a bá ń sọ̀rọ̀ ipò ó ní ipò tá a bá ń sọ̀rọ̀ òkìkí ó ní òkìkí tá a bá ń sọ̀rọ̀ wípé ó ní ìyàwó ó fẹ́ ìyàwó débi téèyàn fẹ́ dé. ṣùgbọ́n òye ń yọ Solomoni láti sọ fún ènìyàn wípé ó dára ká lọ síbi ọ̀fọ̀ ju bí àṣẹ lọ ó ní nítorí pé èyí ni òpin gbogbo ènìyàn alààyè yóò sì pamọ́ sí ọkàn rẹ̀ àwa tá a wà láàyè lónìí ká lè pa eléyìí bọ́ sọ́kàn wá pé ohun tí ó gbẹ̀yìn wa náà nìyí o gba olówó ọ̀fi kalẹ̀ ẹjọ́ ẹ dákun ẹ jẹ́ kí ariwo yẹn dínkù bó o ní ipò ọ̀fi kalẹ̀ gbogbo ọgbọ́ta ní àfi kalẹ̀ ṣùgbọ́n kí ni yóò jẹ́ òpin wa kí ni yóò jẹ́ òpin wa solomoni sọ fún gbogbo ènìyàn àtẹ̀tútù sọ lọ́sàn-án yìí wípé òpin gbogbo ènìyàn rèé. màmá Fọlákẹ́ Àrẹ̀mú ti se tiẹ̀ ó ti lọ báyìí Yorùbá máa sọ̀rọ̀ pé ikú apẹni ta n ń iku ikú ni ó pẹni tó n pẹni so se ṣe ń dárò kan tí mo da àlá náà ta ló wá to tó kàn ìdí nìyẹn tó fi gbodo mora torí nígbà tó bá dé ibo ni yo ti ba wa gbogbo ẹ̀dá àlàyé ọlọ́run dẹ̀ fi ṣùgbọ́n ọjọ́ kan là á joyin àsìkò kan là á jádùn ìjọ kan ń bọ̀ tá a sùn tá a ní jí mọ́ fọlákẹ́ lọ náà kúnnù òsábùnmí lọ náà nù ó de wúrẹ́ jẹlẹ́jẹlé ọ̀dàgùntàn jẹmọ̀jẹmọ ọ̀dà láàmù tí ń jẹ lẹ́gbẹ́ ògiri ẹ̀bọra ní má jẹun ṣùgbọ́n Elédùmarè ọba àbábá Èdùmarè ọba àwísẹ̀ ọba tí gbéni ga lójú arí ni gbòǹgbò àṣírí inú àwọn àṣírí ọba tó faratì mọ́ bẹ̀rù yàn arúgbọ́gbọ́ náà bòrúurú òwò alágbára náà alagbara ògùn ẹ̀bẹ̀ gbogbo ètùtù ajó lọkọ lẹ́rọ ọ̀rẹ́kẹ́tì ọlá ọ̀fàlàlà kọ́ba tẹ̀ sí afẹ́fẹ́ rere torí ìjọ kan gbogbo owó sùn tá à o fọlákẹ́ lọ náà nù ah ó wúrẹ́ jẹlé ọ̀dàgùntàn jẹ ó ní bá rí ẹ̀ máa jẹ bá rí ikú ìbáni sọ̀rẹ́ o ntẹ́ bá rí ẹ̀ máa jẹ ó ló dìgbà adieu to the to adétòdèwọ̀. ẹ ká sọ orúkọ mi ní alhaji bamidele adéòsè national Financial secretary fún gbogbo ẹgbẹ́ òṣèré tampan ní orúkọ ààrẹ wa abáwọn ìdílé òrìṣàbùnmi kẹ́dùn ó bá wa lójijì in fact mo ṣẹ̀ṣẹ̀ ń believe díẹ̀ díẹ̀ ìpínlẹ̀ òótọ́ lókun ni nígbà tí mo débi àbí ọlọ́run kọ́lọ́n bá wa foríjì kò sí ìròyìn òrìṣàbùnmi ta lè rò tán ní december ní last december last year wọ́n ṣe program kan ní ìlú kúta gbogbo àwọn artist tó wà ń bẹ̀ àtòjúpa gbogbo àgbà àwọn star artist tó wà ń bẹ̀ ló bẹ̀rẹ̀ sí ra robo fún tó ń ra kan fún tó ń bá wa ṣe gbọ́ pé kú ní January ẹ̀mẹ́ pé kan tó lágbára ni sùn abẹ́ Ọlọ́run kọ́lọ́n bá tẹ̀sán afẹ́fẹ́ rere kọ́lọ́n bá foríjì kọ́lọ́n bá dìlé wọn mú kọ́lọ́n jẹ́ kí ọdún jìnnà síra wọn kò sẹ́ni tó lè ròyìn ìgbé ìwé àìkú kò sí ẹni tó lè fọwọ́sọ̀yà pé lágbẹ́já báyìí ẹ̀sẹ̀ tó sẹ́fù mi nì ìjọba ìlú bá mi jàre bọ́lọ̀ ṣe dáa nìyẹn ọlọ́run àwọ̀lá pé à ń ròyìn dáadáa gbogbo àṣìṣe àti àmọ́ṣẹ́ ọlọ́run àbá àdáríjì àgbogbo ọgbẹ́ òṣèré àkó àṣẹyìndè ọdún àjìnà síra wọn. orúkọ tèmi ni àṣàbí awóyinká mo jẹ́ ọmọọṣẹ́ ìyá òṣàbùnmi àrẹ̀mú àṣàbí mo tún jẹ́ àbúrò ẹ̀ torí ó jẹ́ nǹkan tó dára sí mi ìgbà tá a wà ní location tá a bá ń ṣeré níta á pè mí á ló yá wọlé wá sùn sẹ́gbẹ̀ẹ́ mi tó bá ṣọjọ́ bí tó bá post ẹ̀ tí bá comment màá ní àṣàbí tó bí àṣàbí inú ẹ̀ máa ń dùn tí bá ní àǹtí mi á ní má pè mí láǹtí mi mọ́ mọ́mísí ni mí so ó jẹ́ kí gbogbo wa tá a jẹ́ ọmọọṣẹ́ a máa ń pè ní mọ́mísí mọ́mísí ikú ẹ̀ dùn wá gidigidi nǹkan nílá ló sọnù lára wa ó dùn wá gidi èmi ò sí ní Ìbàdàn mọ́ mo wá láti travel láti Iléṣà torí ikú wọn ikú tó lágbára nìkan nílá ló bọ́ sọnù lọ́wọ́ Tampa èèyàn tó dára ni yóò ṣàbùn mi òrìṣàbùn mi fọlákẹ́ àṣàbí aya rẹ̀ mú èèyàn tó dára gidi gan ní sí wa nínú ẹgbẹ́ ó kó gbogbo amọ́ra ó máa ń ṣe wá bí ọmọ ọ̀yẹ́ ẹ̀ inú ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan balórúkọ jẹ́ ìbànínú jẹ́ gidi mo rò níjẹta pé ta ni mo tún fẹ́ pè ní mọ́mísímọ́ àṣàbí tó bí àṣàbí tẹ́ bá sọ bẹ́ẹ̀ inú ẹ̀ máa ń dùn gan tí má pè lórí fún inú ẹ̀ á dùn á ní yọjú sí mi ó kó gbogbo amọ́ra inú ẹ̀ dáa tí wọ́n bá rí èèyàn bíi mélòó kan bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ tampa ẹgbẹ́ yẹn máa túbọ̀ dáa ju bó ṣe wà lọ ọ̀nà àbáwá tẹ wọn sí afẹ́fẹ́ rere irú ìṣẹ̀lẹ̀ ọ̀nà àfi òpin sí nínú ìdílé wọn àní rírú ẹ̀ mọ́ lágbára ọlọ́run. dídùn ní ikú olórí lọ afẹ́ wọn lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run fẹ́ wọn jù wá lọ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀rẹ́ òṣìṣẹ́ everyone tó gádà a mọ̀ pé ìfẹ́ tẹ ní sí ìdílé náà ló jẹ́ kẹ́ gádà lẹ́yìn àdẹ̀gbàdúrà pé ilé tá a fi sílẹ̀ kò ní bàjẹ́ lórúkọ Jésù àgbàdúrà fún ẹnì kankan bá ṣe máa padà lọ ọlọ́run tó lídìí wá wá aṣíwájú wa akẹ́yìn wa adúró tiwa ọjọ́ adé jìnnà síra lágbára ọlọ́run next time tá a bá máa gather together in this compound nǹkan ayọ̀ la máa pàdé láti ṣe lórúkọ Jésù ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin àlùfáà àdúpẹ́ àdúpẹ́ fún bá ní kí n máa dárúkọ ọjọ́ àlọ́ àdúpẹ́ lọ́wọ́ ọkùnrin àdúpẹ́ lọ́wọ́ obìnrin ọmọdé àgbà olùkálùkù tó wá síbà ọlọ́run ọ̀rọ̀ wọn ẹ ṣé gan. àdúpẹ́ fún èyí tí a ti sọ ọlọ́run yóò dùn tẹnukọ̀ọ̀kan wa àṣelóògbé. Mr. Kaslas, am I right? Alhaji Aremu. Tọ́. Wọ́n wá sọ ọ̀rọ̀ kan, wọ́n á ní èmi kọ́ ló yẹ kí n gbé jáde. Ṣùgbọ́n wọ́n ní wọ́n tinútinú yọ̀ǹda òkú ìwá sí ọ̀la ni. Torí pé wọ́n ní wọ́n nílé tó lè sùn sí nìbàdàn. Wọ́n ní onílé ti ara ẹ̀, onílé ti ara ẹ̀ tó yẹ kó sí nìbàdàn lórúkọ Jésù gbogbo àdúrà Ọlọ́run yóò dìyìn mú ilé òní bàjẹ́ ìlú ọ̀nà ní bàjẹ́ ẹ̀yin bàbá tí ẹ jẹ́ bàbá tẹ̀ wá ilé tí a ń wo òkú ọmọ ilé òní Ọlọ́run yóò fẹ́ ẹ̀kú inú ilé ọkọ Jésù mo rẹ̀ pé ó kan yín lọ́kàn ṣùgbọ́n bó ṣe jọ̀dá ẹ̀ fún yín adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run jẹ́ kí ìjà wà láàárín ẹ̀yin méjèèjì tí ẹ fi ẹ̀mí ìfẹ́ tẹ́ fi ṣe lórúkọ Jésù ilé ẹ̀yin méjèèjì ò ní bàjẹ́ for this reason we now dip our heart into our purse to collect offering. Jésù ọjọ́ ìyẹn wà nígbàjẹ́ lẹ́ẹ̀kan sí i àmín ẹ jọ̀ọ́ ẹ bá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ara ara òkú ìlọ sísàlẹ̀ ó ti kú náírà mìíràn báyìí torí náà ká fún the last respect ẹlọ́kẹ̀ ẹlọ́kẹ̀ ẹlọ́kẹ̀ ẹmúkẹ́ ẹlọ́kẹ̀ ẹlọ́kẹ̀ mọ́ọ̀kù ẹlọ́kẹ̀. àwòpàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní yára wa a ó ríra wa o a ó yọ̀ mọ́ra wa Jésù yóò ṣe alága wa. ọmọ bíbẹ tó ẹbí náà ló ọ̀gá lára káàdé bí ọ̀rọ̀ ọmọ mímọ̀ mọ́ kára adírẹ̀sí àjẹ̀bí ọ̀rọ̀ yàn ọmọ bínú náà dùgbẹ́ àrùlé. àti ilẹ̀ fún ilẹ̀ bàbá mo gbàdúrà ká gbogbo lè máa rè wọn ẹ̀mí mọ́ ẹ̀dá mi wà lọ́rùn ẹ̀mí ètò bọ́ ló ká ṣe ìjọba dájú wá ògùn forúkọ rẹ yóò sì ìlú àwọn. Christ, uh, Mrs. Dakasi. Chris, yes, Mrs. Okay, so, good afternoon níwọ̀n tí ẹ̀yin olùfẹ́ ọ̀wọ́n yìí. evangelist ok evangelist fọlákẹ́ ọmọwùmí àrẹ̀mú sílẹ̀ pẹ̀lú ìrètí rere gbogbo àwa tẹ òkú rẹ̀ sí ibi ìsinmi rẹ̀ eruku fún eru erufeeru ilẹ̀ fún ilẹ̀. rinlẹ̀ kí a ti mọ̀ pé ogún gbogbo ẹ̀mí ní sàárè ṣùgbọ́n ìrètí wa ayérayé ń bẹ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run adúgbò fún ìta ti ṣe gba ọpẹ́ wa à ń fojú lé ọlọ́wọ́ bá gba àkóso ní ọjọ́ ìkẹyìn gbogbo àní àdúrà gbogbo ọkàn èyí tó wà níbí ó rọ̀ mẹ́ta fi mọ́ ló bá gbóná ayé wa lẹ́nu ààrẹ wa Jésù Olúwa wa. The pastors. Jésù mi fẹ́ you èmi lọ. Mo rún eré orúkọ sí ní gbàgbọ́ wípé ilé ológun ti máa ọmọ mọ̀ dáadáa títí ọ̀pọ̀ wọ́n bí ẹni pẹ́ mi ọ̀tún ti lé àmúgbà wọn. Ibi má sì wá dáre o. Ibi má sì wá dáre o. Bí sùúrù náà ń kà. Sùúrù náà ń kà. Ọmọ wákùlì. Sùúrù náà ń yé kà. Mú oya oya oya. Ọmọ ẹ̀kú náà ń kà. Oya oya oya. Oya. Take a break. ó yá bùbù pẹ̀lẹ́. sábàmù sábàmù. No, just do uh, wait. What's my name? No, no. Just, just be like. What's my name? What's my name? I want to. No, I like you see. Ah, oh, you want. Oh, the bad boy. Oh, the bad mommy and I talk about. Oh, yeah. Ah, no, no, no. Oh, the bad. ọ̀dọ̀ àwọn ọmọ àwọn tí ó bá wà á ṣe ìpínlẹ̀ yìí. ẹni ká sí mọ́tò sí láti wá pàtàkì ní ìlú. ẹjọ́ pàtàkì àti ètò bí òṣèlú bí. Ẹ ṣe gan ni.